ó sì ṣe nígbà tí àìníye ìjọ ènìyàn péjọpọ̀ tó bẹ́ẹ̀ tí wọ́n ń tẹ ara wọn mọ́lẹ̀ ó bẹ̀rẹ̀ sí sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé ẹ máa ṣọ́ra yín nítorí ìwúkàrà wọn Farisí tí í ṣe àgàbàgebè kò sí ohun tí a bò tí a kì yóò sì fi hàn tàbí tí ó pamọ́ tí a kì yóò mọ̀ nítorí náà ohunkóhun tí ẹ̀yin sọ ní òkùnkùn ní gbangba ni a ó ti gbọ́ ọ àti ohun tí ẹ̀yin bá sọ sí etí ní yàrá lórí òrùlé ni a ó ti kéde rẹ̀ èmi sì wí fún yín ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ má ṣe bẹ̀rù àwọn tí ó ń pa ara ènìyàn kú lẹ́yìn èyí wọn kò sì ní èyí tí wọ́n lè ṣe mọ́ ṣùgbọ́n èmi ó sì sọ ẹni tí ẹ̀yin ó bẹ̀rù fún yín ẹ bẹ̀rù ẹni tí ó lágbára lẹ́yìn tí ó bá pànìyàn tán láti wọ́ni lọ sí ọ̀run àpáàdì lóòótọ́ ni mo wí fún yín òun ni kí ẹ bẹ̀rù ológoṣẹ́ márùn-ún ṣáà ni à ń tà ní owó idẹ wẹ́wẹ́ méjì a kò sì gbàgbé ọ̀kan nínú wọn níwájú ọlọ́run ṣùgbọ́n gbogbo irun orí yìí ni a kà pé ṣánṣán nítorí náà kí ẹ má ṣe bẹ̀rù èyí ní iye lórí ju ológoṣẹ́ púpọ̀ lọ mo sì wí fún yín pẹ̀lú ẹnikẹ́ni tí ó bá jẹ́wọ́ mi níwájú àwọn ènìyàn ọmọ ènìyàn yóò sì jẹ́wọ́ rẹ̀ níwájú àwọn áńgẹ́lì ọlọ́run ṣùgbọ́n ẹni tí ó bá sẹ́ níwájú àwọn ènìyàn a ó sẹ́ níwájú àwọn áńgẹ́lì ọlọ́run àti ẹnikẹ́ni tí ó bá sọ ọ̀rọ̀ òdì sí ọmọ ènìyàn a ó darí rẹ̀ jì í ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá sọ̀rọ̀ òdì sí ẹ̀mí mímọ́ a kì yóò darí rẹ̀ jì í nígbà tí wọ́n bá sì mú yín wá sí sínágọ́gù àti síwájú àwọn olórí àti àwọn aláṣẹ ẹ má ṣe ṣàníyàn pé báwo tàbí ohun kí ni ẹ̀yin yóò fèsì rẹ̀ tàbí kí ni ẹ̀yin ó wí nítorí ẹ̀mí mímọ́ yóò kọ́ yín ní wákàtí kan náà ní ohun tí ó yẹ kí ẹ sọ ọ̀kan nínú àwùjọ wí fún un pé olùkọ́ sọ fún arákùnrin mi kí ó pín mi ní ogún ó sì wí fún un pé ọkùnrin yìí ta ni ó fi mí jẹ onídàájọ́ tàbí olùpínkún fún yín ó sì wí fún wọn pé kíyèsára kí o sì máa ṣọ́ra nítorí ojú kòkòrò nítorí ìgbésí ayé ènìyàn kò dúró lé ọ̀pọ̀ ohun tí ó ní ó sì pa òwe kan fún wọn pé ilẹ̀ ọkùnrin ọlọ́rọ̀ kan so ọ̀pọ̀lọpọ̀ èso ó sì rò nínú ara rẹ̀ pé èmi ò ti ṣe nítorí tí èmi kò ní ibi tí èmi ò gbé kó èso mi jọ sí ó sì wí èyí ni èmi ò ṣe èmi ò wó àká mi palẹ̀ èmi ò sì kọ́ èyí tí ó tóbi níbẹ̀ ni èmi ò gbé to gbogbo èso àti ọrọ̀ mi jọ sí èmi ò sì wí fún ọkàn mi pé ọkàn ìwọ ní ọrọ̀ púpọ̀ tí a tò jọ fún ọ̀pọ̀ ọdún sinmi máa jẹ máa mu máa yọ̀ ṣùgbọ́n ọlọ́run wí fún un pé ìwọ aṣiwèrè lóru yìí ni a ó béèrè ọkàn rẹ lọ́wọ́ rẹ. ǹjẹ́ títa ní nǹkan wọ̀nyí yóò wá ṣe tí ìwọ ti pèsè sílẹ̀? bẹ́ẹ̀ ni ẹni tí ó tò ìṣúra jọ fún ara rẹ̀ tí kò sì ní ọrọ̀ lọ́dọ̀ ọlọ́run. jésù sì wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé nítorí náà mo wí fún yín pé ẹ má ṣe ṣe àníyàn nítorí ẹ̀mí yín pé kí ni èmi yóò jẹ tàbí nípa ara yín pé kí ni ẹ̀yin yóò fi bora ẹ̀mí ṣáà ju oúnjẹ lọ ara sì ju aṣọ lọ. ẹ kíyèsí àwọn ẹyẹ ìwò wọn kì í fúrúgbìn bẹ́ẹ̀ ni wọn kì í kórè wọn kò ní àká bẹ́ẹ̀ ni wọn kò ní abà ọlọ́run ṣáà ń bọ́ wọn mélòó mélòó ni tí ẹ̀yin fi sàn ju ẹyẹ lọ ta ni nínú yín nípa àníyàn ṣíṣe tí ó lè fi ìgbọ̀nwọ́ kan kún ọjọ́ ayé rẹ̀ ǹjẹ́ bí ẹ̀yin kò ti lè ṣe èyí tí ó kéré bí eléyìí èyí ṣe tí ẹ̀yin fi ń ṣàníyàn nítorí ìyókù ẹ kíyèsí àwọn lílì bí wọ́n ti ń dàgbà wọn kì í ṣiṣẹ́ wọn kì í ràn wú ṣùgbọ́n kí èmi wí fún yín a kò ṣe Sólómọ́nì pàápàá lọ́ṣọ̀ọ́ ní gbogbo ògo rẹ̀ tó ọ̀kan nínú ìwọ̀nyí ǹjẹ́ bí Ọlọ́run bá wọ koríko igbó ní aṣọ tó bẹ́ẹ̀ èyí tí ó wà lónìí tí a sì gbá a sínú iná lọ́la mélòó mélòó ni yóò wọ̀ yín láṣọ ẹ̀yin onígbàgbọ́ kékeré kí ẹ má sì ṣe lé ohun tí ẹ ó jẹ tàbí ohun tí ẹ ó mu kí ẹ má sì ṣe àníyàn nínú ọkàn nítorí gbogbo nǹkan wọ̀nyí ni àwọn orílẹ̀-èdè ayé ń wá kiri bàbá yín sì mọ̀ pé ẹ̀yin ń fẹ́ nǹkan wọ̀nyí ṣùgbọ́n ẹ máa wá ìjọba Ọlọ́run gbogbo nǹkan wọ̀nyí ni a ó sì fi kún un fún yín. má bẹ̀rù agbo kékeré nítorí dídùn inú bàbá yín ni láti fi ìjọba fún yín ẹ ta ohun tí ẹ̀yin ní kí ẹ sì tọrẹ àánú kí ẹ sì pèsè àpò fún ara yín tí kì í gbó ìṣúra ní ọ̀run tí kì í tán ní ibi tí olè kò lè súnmọ́ àti ibi tí kòkòrò kì í bà á jẹ nítorí ní ibi tí ìṣúra yín gbé wà níbẹ̀ ni ọkàn yín yóò gbé wà pẹ̀lú ẹ di àmùrè yín kí fìtílà yín sì máa jó kí ẹ̀yin tìkára yín dàbí ẹni tí ń retí olúwa wọn nígbà tí òun ó padà ti ibi ìgbéyàwó dé pé nígbà tí ó bá dé tí ó sì kankùn kí wọ́n lè ṣí i sílẹ̀ fún un lọ́gán ìbùkún ni fún àwọn ọmọ ọ̀dọ̀ náà nígbà tí olúwa náà bá dé tí yóò bá wọn tí wọ́n ń ṣọ́nà lóòótọ́ ni mo wí fún yín yóò di ara rẹ̀ ní àmùrè yóò sì mú wọn jókòó láti jẹun yóò sì jáde wá láti ṣe ìránṣẹ́ fún wọn bí olúwa wọn bá sì dé nígbà ìṣọ́ kejì tàbí tí ó sì dé nígbà ìṣọ́ tí ó sì bá wọn bẹ́ẹ̀ ìbùkún ni fún àwọn ọmọ ọ̀dọ̀ náà ṣùgbọ́n ẹ̀mí yìí pé baálé ilé ìbámu wákàtí tí olè yóò wá òun ìbá máa ṣọ́nà kìbá ti jẹ́ kí ajá wọ inú ilé òun nítorí náà kí ẹ̀yin múra pẹ̀lú nítorí ọmọ ènìyàn ń bọ̀ ní wákàtí tí ẹ̀yin kò nírètí. pétérù sì wí olúwa ìwọ òwe yìí fún wa tàbí fún gbogbo ènìyàn olúwa sì dáhùn wípé ta ni olótìtọ́ àti ọlọ́gbọ́n ìríjú náà tí olúwa rẹ̀ fi jẹ olórí agbo ilé rẹ̀ láti máa fi ìwọ̀n oúnjẹ wọ̀n fún wọn ní àkókò ìbùkún ni fún ọmọ ọ̀dọ̀ náà nígbà tí olúwa rẹ̀ bá dé tí yóò bá kí ó máa ṣe bẹ́ẹ̀ lóòótọ́ ni mo wí fún yín yóò fi jẹ olórí ohun gbogbo tí ó ní ṣùgbọ́n bí ọmọ ọ̀dọ̀ náà bá wí ní ọkàn rẹ̀ pé olúwa mi fi ìgbà bíbọ̀ rẹ̀ falẹ̀ tí ó sì bẹ̀rẹ̀ sí lu àwọn ìránṣẹ́kùnrin àti ìránṣẹ́bìnrin tí ó sì bẹ̀rẹ̀ sí jẹ àti sì mu àmupara olúwa ọmọ ọ̀dọ̀ náà yóò dé ní ọjọ́ tí kò retí rẹ̀ àti ní wákàtí tí kò dábàá yóò sì jẹ níyà gidigidi yóò sì yan ipò rẹ̀ pẹ̀lú àwọn aláìgbàgbọ́ àti ọmọ ọ̀dọ̀ náà tí ó mọ ìfẹ́ olúwa rẹ̀ tí kò sì múra sílẹ̀ tí kò sì ṣe gẹ́gẹ́ bí ìfẹ́ rẹ̀ òun ni a ó nà púpọ̀ ṣùgbọ́n èyí tí kò mọ̀ tí ó ṣe ohun tí ó yẹ sí lílù òun ni a ó lù níwọ̀n nítorí ẹnikẹ́ni tí a fún ní púpọ̀ lọ́dọ̀ rẹ̀ ni a ó gbé béèrè púpọ̀ lọ́dọ̀ ẹni tí a bá gbé fi púpọ̀ sí lọ́dọ̀ rẹ̀ ni a ó gbé béèrè sí. iná ni èmi wá láti sọ sí ayé kí ni èmi sì ń fẹ́ bí kò ṣe kí iná náà ti jó ṣùgbọ́n èmi ní bámitíìsì kan tí a ó fi bámitíìsì mi ara ti ń ni mí tó títí yóò fi parí ẹ̀yin ṣe bí àlàáfíà ni èmi fi sí ayé mo wí fún yín bẹ́ẹ̀ kọ́ ṣùgbọ́n bí kò ṣe ìyapa nítorí láti ìsinsìnyí lọ ènìyàn márùn yóò wà ní ilé kan náà tí a ó yà ní ipa mẹ́ta sí méjì àti méjì sí mẹ́ta a ó yà bàbá nípa sí ọmọ rẹ̀ ọkùnrin àti ọmọ ọkùnrin sí bàbá ìyá sí ọmọbìnrin àti ọmọbìnrin sí ìyá rẹ̀ ìyá ọkọ sí ìyàwó ọmọ àti ìyàwó ọmọ sí ìyá ọkọ rẹ̀ ó sì wí fún ìjọ ènìyàn pẹ̀lú pé nígbà tí ẹ̀yin bá rí àwọsánmọ̀ tí ó ṣú ní ìhà ìwọ̀ oòrùn lọ́gán ni ẹ̀yin yóò sọ pé ọ̀wàrà òjò ń bọ̀ a sì rí bẹ́ẹ̀. nígbà tí afẹ́fẹ́ gúúsù bá ń fẹ́ ẹ̀yin á ní oòrùn yóò mú yóò sì ṣe bẹ́ẹ̀. ẹ̀yin àgàbàgebè ẹ̀yin lè mọyì ojú ọ̀run àti ti ayé. èé a ti ṣe tí ẹ̀yin kò mọ àkókò yìí èé a ti ṣe tí ẹ̀yin tìkára yín kò fi ro ohun tí ó tọ́. nígbà tí ìwọ bá bá ọ̀tá rẹ lọ sọ́dọ̀ onídàájọ́ rí i pé o bá a parí ọ̀rọ̀ ní ọ̀nà kí o má bàa fà ọ́ fún adájọ́ adájọ́ á fi ọ́ lé ẹ̀ṣọ́ lọ́wọ́ òun á sì tì ọ́ sínú túbú kí èmi wí fún ọ ìwọ kì yóò jáde kúrò níbẹ̀ títí ìwọ ó fi san ẹyọ owó kan tí ó kù.